ẹ fẹ́ jogún ẹ tó bímọ ẹ wá fẹ́ jogún ọmọ ẹ ẹ wá sọpọ́tì olórí burúkú àwọn aṣọ́nà ṣàǹfààní àṣìṣe ọkọ tí mo fẹ́ ah. ẹ wá sọpọ́tì ẹ wá tìlẹ́yìn ẹ sọ pé ìwájú ti tọ̀ fún Mohbad ṣé jọ́sìn tọ̀ fún Mohbad ẹ wáyẹ ẹ sọ wọn tó pa ẹ sọ nípa ẹ ìwọ náà máa fẹ́ yàwó bẹ́ẹ̀ ṣe fi ojú ọmọ obìnrin tó bá fi bí nǹkan tí bàbá Mohbad fi ojú mọ́ ìmírí wọ́n ṣe máa fi ojú ọmọ obìnrin rí nìyẹn láṣẹ ìdùmarì má gbàgbé o tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ ìwọ gbogbo ni generation oníkọ́ má pè gbòòrè Mohbad síta bàbá ẹ̀ dẹ̀ wọ studio ó ṣe fídíò oníkọ́ ṣe rìn bàbá ẹ̀ dẹ̀ wọ studio ó ṣe fídíò ẹ̀ sọ fún ẹ̀yin ìran kírun ọ̀yìn ẹ̀yin ìran ẹranko. Ah, ìran animal. tó yẹ àwọn ọmọ mi kò ọmọ mi ẹ̀yà kan náà ló kúkọ àdúrà tó lè jẹ orúkọ yẹn kò lè jẹ orúkọ yẹn mọ́ torí pé ìkà yín mm. ẹ mm. ẹ bẹ̀rù ọlọ́run ẹ ẹ bẹ̀rù ojú ọ̀rọ̀ ẹ bẹ̀rù Mohbad ṣé o dá Mohbad jù yẹn mọ̀ gan sẹ̀. ee kò mọ o. ṣé o lè bọ́ síta kó sọ pé o dá mọ̀ ìyá ẹ bọ́ síta ó ń ṣépè fún mi èmi náà máa níyà sí tèmi mm. mo máa níyà sí tèmi mo fi sílẹ̀ mò ń wò yín mo wo bí tẹ́tẹ́ ṣẹlẹ̀ yàrá yín dé mo wá rí pé ẹ̀sùn ṣẹlẹ̀ yà nìṣó ṣùgbọ́n èmi o nǹkan ló bí mo bá dé o kò tètè sọ fún un. wọ́n ní jòsí kọ́ ló bí mo bá dé o. Hmm. ó sọ pé ìyàwó níyàwó ni mí ní kọ́ọ̀sì ṣe bó sọ fún ẹ pé ìyàwó níyàwó ni mí èmi dẹ̀ ṣe torí olè ìwà òun náà lè bọ́ síta yẹn ṣe ń bọ orúkọ ara yín jẹ́ ó fi ìṣẹ̀lẹ̀yà láìsí ó fi orí ìṣẹ̀lẹ̀yà ó fi ẹlẹ́dàá ìṣẹ̀lẹ̀yà ẹlẹ́dàá yín ẹ máa ṣẹlẹ́yà níbẹ̀ ṣe wáyé pàtàkì tó bá ṣe pé mi kì í ṣàwòrán ọlọ́run ló kù ṣùgbọ́n ìgbà àwòrán ọlọ́run tí àwòrán ọlọ́run kan wá gbógun sí ni ọlọ́run máa fìyà jẹ yín òkú Mohbad lọ́run máa fìyà jẹ yín agbára ọlọ́run yìí tún máa rí ìkànnì ẹ̀ o ṣùgbọ́n ọlọ́run bímọ tiẹ̀ ìwọ náà máa rí wọ́n wá ṣọmọ tiẹ̀ náà bẹ́ẹ̀ ṣọ́bọ́ ọmọ Yorùbá ni ìwọ náà ìwọ náà máa rí wàá sọmọ títẹ náà bẹ ìyá náà bọ́sì kan ṣọpẹ́ fún ìyá mi wò bá ìyá mi sọ̀rọ̀ ah, ṣé mo gbà tí mo lóyún ìbàdí ẹ̀ mo gbà tí mo ń jìyà lórí ẹ̀ ṣé bàbá mo gbà tí mo lóyún ìbàdí ni bèrè lọ́wọ́ ẹ̀kọ́ oṣù mélòó ni ìbàdí wà tí kò mọ̀ òun ni oyún kọ́ ló bí ìbàdí o mo rán ẹsẹ̀ ni o torí wọ́n lọ gá ìwọ ló sì gbogbo tó ní kó ṣe pé kó má ṣe òun lọ sí studio ojú ń fọ ojú yín fọ ẹ ríro ó lọ sí studio ó lọ ṣe ó ń ṣẹlẹ́yà kiri ìlú àwọn àwọn tẹ́ sanwó fún tẹ́ fún lówó wá sọpọ́tì yín ẹ máa ríran wò ẹ sì máa wo fíìmù ẹ máa rà wo kàtó wà ní ìlú mọ́tò wà bẹ́ẹ̀ o wà á ríran wò bẹ́ẹ̀ ẹ máa pòsítẹ́ sí táǹsì tí gbogbo ayé máa rí ẹ tó bá dẹ̀ gbógun sí ogun pa ẹ bá torí mi lọ sí ẹ bá lọ ẹ̀yìn torí mi ní babaláwo babaláwo yín yẹn ló máa pa yín ẹ tó bá torí mi lọ oníṣègùn oníṣègùn yẹn ló máa pa yín àti tó bá ti sí tọrọ àti tó bá kí lọ́ọ̀rù kọ́ ló ṣẹ̀dá mi ìpè yá mi máa bí yín dé ló máa ṣèdájọ́ yín ọmọdé mi bí tí ọlọ́run fún mi ẹ pátọ́ ẹ wá fojú ẹ ṣe bí ìwọ̀n bí ní fake. wọ́n bolo mú Mohbad Mohbad ló jẹ́ promise wọ́n níbo ló mú Mohbad àti bàbá ẹ̀ lọ. ìyá Mohbad sọ wípé wọ́n ní kò ń mú aṣọ tí Mohbad sweat sí wa ọ̀dọ̀ Bukky ni mo ti gbọ́ òun wá fún wọn ní fake aṣọ pé kí ló fẹ́ fi ọmọ òun ṣe ó ní kọ́ béèrè lọ́wọ́ ẹ̀. ẹ tí mo nǹkan kan mo fi sí yín sílẹ̀ mo ṣì ń wọ̀nyìn mo ṣì ń wọ̀nyìn mo gbé bẹ̀rẹ̀ fẹ́ bàdé ẹ̀yin kà burúkú yìí ẹ̀yin kà ṣàǹfààní ẹ̀yin ìrọ́kìrọ̀ òṣì ìyá ẹ̀ náà bọ́ síta ó ń lo aago ọ̀fọ̀ tó sì máa lè lórí ó ń lo aago lé mi lórí pé èmi ṣe èmi gbọ́mọ sílẹ̀ sọ́dọ̀ gbà tí mo gbọ́mọ sílẹ̀ ó ká mọ́rí ọkùnrin torí pé ẹ parọ́ mú mi pé ẹ ká mọ́rí ọkùnrin ìyá náà parọ́ mọ́ mi ẹjọ́ máa ṣòfò yín ẹlẹ́dàá mi máa fìyà jẹ yín òkú ọmọ mi máa fìyà jẹ báyìí pé lóòótọ́ ní gbogbo ọ̀rọ̀ tí ìyá ẹ̀ sọ yẹn bó ṣe rí yẹn àti pé lóòótọ́ ọ̀rọ̀ tí jòsí sọ bó ṣe rí yẹn lẹ́lẹ́dàá mi ò ní fìyà jẹ ẹlẹ́dàá òkú ò ní fìyà jẹ wọ́n mo ti ní bàbá náà mo ti kú ẹlẹ́dàá òkú bàbá mi bàbá mi máa fìyà jẹ yín hmm. lágbára ọlọ́run kí ló dé tẹ̀ fún fún mi gbẹ̀nu ṣé mo ní kẹ́ máa ṣe ya yẹn yìí. ìyá ló bá ní kó ìyá ẹbí mi jẹ ìran yín lówó ni ẹ̀yin ò lè ẹ tún fẹ́ jogún ọmọ ọlọ́mọ tó bímọ ẹlẹ́dàá ọmọ yẹn máa ṣépè fún yín ẹlẹ́dàá yẹn máa fìyà jẹ yín ọjọ́ sí yẹn ẹ̀dẹ́jẹ̀ lé lórí tó bí ó máa fìyà jẹ yín ọ ń ṣépè fún ọmọ ọmọ mi ẹ ọ lè bọ́ síta ọjọ́ tó wájú sí pọ̀sùn bájì ẹ̀yin ò lè ìrọ̀kìrọ̀ ò lè ò lè wọ́ máa pariwo yín síta gbogbo ètò mo fi fún yíyá ìyẹn ti tó ẹ tún gba ṣẹpẹtẹ rẹ gbọlẹ gbà náà ẹ lọ ah, rojọ́ olórí burúkú yẹn ẹ lọ rojọ́ ìsira yẹn. sáré pé ṣẹpẹtẹ rẹ tí mo sọ ó ti dé ká ó ti lọ káàkiri bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ níyà bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní ìyá bàbá rẹ fẹ́ sọ ó ní ẹ tún gba ṣẹpẹtẹ rẹ mo dáràn sorúkọ yìí ò ti wá go fàìrà báyìí dó Mohbad náà kọ́ náà ó fi kọrin ṣẹpẹtẹ́rì if I dey faithful for above danji mercy benji nẹ́ẹ̀mẹ́ bentronado tí má fẹ́ gbọ́mọ mo máa gbé mi náà do ló ṣẹpẹtẹ́rì ló ṣákúṣákú o ó rẹ̀ wọ́n lélélélélélélélé bá bẹ́rẹ̀kẹ́tẹ́ que ọmọ tó yẹ Olha wàhálà yín. kí kọ́lọ́ sí kí ẹ tún fẹ́ kí ẹ tún fẹ́ ẹ ó sì ní nǹkan tó fẹ́ mú lára ẹ̀ tó bá bí ire mo fún yí three days ẹ má lọ ṣe dna tẹ́lẹ̀ ṣe ẹ máa rí ìrọ̀wọ́ ẹ máa wo fíìmù ó tún parọ́ mọ́ lọ́ọ̀yà ó ní èmi àti ìyàwó ọmọ òun àwa lọ fọwọ́ ẹ̀ tó bá ṣe pé bó ṣe rí ìyẹn ọlọ́run ò ní gbèjà mi ṣùgbọ́n tó bá ṣe bó ṣe rí ọlọ́run máa gbèjà mi ó máa gbèjà ìyàwó ọmọ ẹ̀ ó máa gbèjà ìyáàmù ìyáàmù wà níṣẹ́ lọ́rùn ìyá kan náà mà ló bí wọ́ ẹ̀ẹ́dẹ̀ fógun mọ́ yàwó sí fógun mọ́ mọ́ ẹni ogun pàdé bọ́lẹ́sí tó gùn wọ́n sínú ẹ̀wọ̀n nítorí pé ẹsẹ̀ fóògùn pa ẹ jẹ́ gún ìwọ náà ní kí n gbé bíbélì kò ṣiṣẹ́ ọmọ títò ẹ wá fojú ọmọ mi ráre ẹ fojú tèmi náà ráre ọlọ́run máa ṣe ìdájọ́ yín ìdájọ́ tó gbóná ọlọ́run máa ṣe fún yín lórí pé ẹsẹ̀ ẹ ń kúrò mi ọkàn mi torí èmi ni mo bí ọmọ mi ṣé jòsù béèrè lọ́wọ́ jòsì bóyá ẹ̀gbọ́n ẹni bóyá àbúrò ẹni béèrè lọ́wọ́ ẹ̀ pé oṣù mélòó ni mo bá ti wà tó fi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo lóyún nǹkan ló ni mo bá jù ẹ máa ṣẹ̀ṣẹ̀ ẹ máa ṣẹlẹ̀ yàn sí ẹ mo fẹ́ ní three days mo ti pé gbogbo àwọn tó yẹ kí n pè ìyàwó ẹ̀ ní láìsàn àti sí ṣùgbọ́n ọ̀rọ̀ ní pé kọ́ máa sí ẹ̀yin lẹ́ fún ní power òun dẹ̀ ń bọ́ studio ó ṣorin ó kọrin àròfọmù ẹ̀ orí àròkẹ́ ẹ̀kọ́ kan fún ó ń kọ́ fọmù ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí Mohbad ṣe lórí ẹ̀ ṣé Mohbad sá kúrò nílé ni sixteen years old kò rí mi fún ten years ẹ̀ mọ̀yà tó jẹ́ tó bá ṣe yí pé ìwọ ó dẹ̀ ń gbélé ẹ̀yà alábòsí àbòsí máa bá ẹ o ó dẹ̀ mọ́ bí nǹkan tó ń gbélé ẹ̀yà ó rojọ́ fún ẹ ó dẹ̀ ń gbọ́ ó dẹ̀ ń gbà o ò dẹ̀ béèrè àgbà òṣì agbójú ẹnìkan dá àgbà òṣì. analysis rẹ̀ ti gbọ́ yẹn o ìyá Mohbad sọ wípé kò mọ̀gbà tóun lóyún Mohbad òun kọ́ ló ní ẹ jẹ́ kí n tún pìlì ẹ̀ fún yín láti bẹ̀rẹ̀ dé parí ẹ bá wa fetí ayọ̀ gbọ́. ó lọ bí léèrè tó oṣù mélòó ni Mohbad ti wà nínú mi tó fi mọ̀ pé mo lóyún ẹ̀ ẹ tẹ́ kí n tú àṣírí yín síta ẹ má ṣe sùn àṣírí yín ti máa tú ibi tó mórúkọ àwọn ọmọ yẹn lọ máa pé gbogbo wọn sì tán sí bí léèrè pé kí ló mú mi sọ pé tó ní kí wá ṣe tí lọ ṣe wọn àti alọ́wádé ṣé ìpínlẹ̀ mo tẹ̀ fi ilẹ̀ mú wòye mo tẹ̀ fẹ́ máa yí padà ni tó ronúpìwàdà ṣì wà fún ẹlẹ́ṣẹ̀ ìmúlò pé ẹni ronúpìwàdà tẹ́ máa yí padà ni wọ́n ti sori kí n mú báyìí síta kájúà máa búra kó máa ṣépè ní nǹkan tẹ́ tọmọ yẹn ṣiṣẹ́ ṣé mọ̀gbà tí mọ̀gbà dìí jìyà ni ẹ fẹ́ jogún ẹ tó bímọ ẹ wá fẹ́ jogún ọmọ ẹ ẹ wá sọpọ́tì olórí burúkú àmọ́ ṣe máa ṣàǹfààní àṣìṣe ọkọ tí mo fẹ́ ẹ wá sọpọ́tì ẹ wá tì lẹ́yìn ẹ sọ pé ìwájọ́ ti tọ̀ sí Mohbad ṣé jésù sọ̀tún bá jẹ wáyé ẹ sọ ohun tó pa ẹ sọ nípa ẹ ìwọ náà máa fẹ́ yàwó bẹ́ẹ̀ ṣe fi ojú ọmọ obìnrin tó bá fi bí nǹkan tí bàbá Mohbad fi ojú mọ́ òmìnirí wọ́n ṣe máa fi ojú ọmọ obìnrin rí nìyẹn láṣẹ ìdùmarè má gbàgbé o táwọn ọba àlọ àgbọ̀ ń bọ̀ ìwọ ni gbogbo ni generation oníkọ́ má pè kọ́ má gbòòrè Mohbad síta bàbá ẹ̀dẹ̀ wọ studio ó ṣe fídíò oníkọ́ má ṣe orin ẹ̀ bàbá ẹ̀dẹ̀ wọ studio ó ṣe fídíò ẹ̀ sọ fún ah, ẹ̀yin ìran kíran yìí ẹ̀yin ìran ẹranko. ìran kíran ìran jáde àti. àwọn ọmọ mi kò ọmọ mi kò ẹ̀yà kan náà ló kókó àdúrà tó lè jẹ orúkọ yẹn kò lè jẹ orúkọ yẹn mọ́ torí pé ìkànnì ẹ ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù òkú ọ̀rọ̀ ẹ bẹ̀rù Mohbad ṣé o dá Mohbad jù yẹn mọ̀ gọ́sẹ̀ ṣé o lè bọ́ síta kó sọ pé ó mọ̀ ìyá bọ́ síta ó ń ṣépè fún mi èmi náà máa níyà sí tèmi mo máa níyà sí tèmi mo fi í sílẹ̀ mò ń wò yín mò ń wo bí tẹ́tẹ́ ṣẹlẹ̀ yàrá yín dé wá rí pé ṣẹlẹ̀ yà nìṣó ṣùgbọ́n èmi o nǹkan ló bí Mohbad o kò tètè sọ fún un tó bá ti kó o ló bí Mohbad kò ní máa ṣe orí burúkú ń ṣe yẹn ó sọ pé ìyàwó níyàwó ni mí ní kọ́sì ṣé mo sọ fún ẹ pé ìyàwó níyàwó ni mí èmi ìdẹ̀tún ṣe torí olè ìwà jìbìtì tí mi fẹ́ bá ṣe òun náà lẹ bọ́ síta yẹn ṣe ń bọ́ ọkọ ara ń jẹ́ tó fi ń ṣẹlẹ́yà láìṣe ó fi orí ẹ̀ ṣẹlẹ́yà ó fi ẹlẹ́dàá ṣẹlẹ́yà ẹlẹ́dàá yín ẹ máa ṣẹlẹ́yà níbẹ̀ ṣe wáyé ọ̀dà tó bá ṣe pé kìí ṣàwòrán ọlọ́run ló kù ṣùgbọ́n èdè àwòrán ọlọ́run tí àwòrán ọlọ́run kan wá gbógun sí ni ọlọ́run máa fìyà jẹ yín òkú Mohbad lọ́run máa fìyà jẹ yín agbára ọlọ́run yìí tún máa rí ìkànnì ẹ̀ o ṣé tí wọ́n náà bímọ tiẹ̀ ìwọ wá ṣọmọ tiẹ̀ náà bẹ́ẹ̀ ṣé bọ́mọ yorùbá ni ìwọ náà ìwọ náà máa rí wàá ṣiṣẹ́ ọmọ títẹ náà bẹ́ẹ̀ ìyá náà bọ́sì kan ṣépè fún ìyá mi ò bá ìyá mi sọ̀rọ̀ à ah, ṣé mo gbà tí mo lórí Mohbad ẹ̀ mo gbà tí mo ń jìyà lórí ẹ̀ ṣé bàbá Mohbad mo gbà tí mo lórí Mohbad ni bèrè lọ́wọ́ ẹ̀kọ́ oṣù mélòó ni Mohbad wà tí kúmọ̀ kún un lóyún òun kọ́ ló bí Mohbad o wọ́n rẹ̀ sí i o torí ìwọ lọ̀gá ẹ̀ ìwọ ló ń tì gbogbo nǹkan tó ní kó ṣe pé kó má ṣe òun lọ sí studio ojú ń fọ ojú yín fọ ẹ ríro ó lọ sí studio ó lọ sí ó ń ṣẹlẹ̀ yà kiri ìlú àwọn àwọn sanwó fún tẹ̀ fún lówó wá sọpọ́tì yín ẹ máa ríran wò ẹ sì máa wo bá jẹ gbogbo sùn ogun máa pa tẹ bá torí mi lọ ṣògùn bí tẹ bá lọ ẹ̀yìn dé lórúkọ jésù ẹni tó bá torí mi lọ lé babaláwo babaláwo yín yẹn ló máa pa yín ẹni tó bá torí mi lọ lé babaláwo máa pa yín àti tó bá ti sọ̀rọ̀ àti tó bá ti lọ́wọ́ kọ́ ló ṣẹ̀dá mi ìpè yá mi máa bí yín dèrò máa ṣèdájọ́ yín ọmọ tèmi bí tí ọlọ́run fún mi ẹ pátán ẹ wá fojú ẹ ṣe bí ìwọ bí pé ìyá alájẹ mú òun àti ìpolówó òun àti promise lọ ẹ tí Mohbad bá sọ̀rọ̀ bíbá yìí Mr Muyiwa yẹn Muyiwa àbúrò bàbá Mohbad torí kò lè jẹ́ gbọ́n ẹ̀nà ọmọ ọmọ àti ẹ̀ àbúrò ló máa jẹ́ sí bàbá Mohbad ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ni kò lè jẹ́ bàbá Mohbad ò lè jẹ́ àbúrò ẹ̀ bàbá Mohbad ò lè jẹ́ àbúrò ẹ̀ òun bàbá Mohbad ló máa jẹ́ gbọ́n ṣé wọ́n ti bí Muyiwa kan tó wá bí bàbá Mohbad ni. Ah, ọmọ àti ẹ̀ ni so àbúrò bàbá Mohbad ló máa jẹ́ òun ló fún lépè pé ṣèbí wọ̀ ló ń kọ́ ẹ̀yin máa gbọ́ bẹ́ẹ̀ sí òtún kejì o. títí yín sílẹ̀ mo ṣe wọ́yìn mo ṣe mo gbé bẹ̀rẹ̀ fẹ́ yìí ṣàǹfààní òṣì ìyá náà bọ́ síta ó ń lo aago ọ̀sán tó sì máa lè lórí ó ń lo aago lé mi lórí pé èmi ṣe èmi gbọ́mọ sílẹ̀ sọ́dọ̀ gbà tí mo gbọ́mọ sílẹ̀ ó ká mọ́rí ọkùnrin torí pé ẹ parọ́ mọ́ mi pé ká mọ́rí ọkùnrin ìyá náà parọ́ mọ́ mi ẹ jọ máa sùn fún mi ẹ jọ máa fìyà jẹ yín òkú ọmọ mi máa fìyà jẹ yín lọ́wọ́ ìka ẹ bó ṣe rí yẹn àti ọ̀rọ̀ tí yóò ṣe sọ bó ṣe rí yẹn lẹ́lẹ́dàá mi ò ní fìyà jẹ lẹ́lẹ́dàá òkú ò ní fìyà jẹ wo mo ti ní bàbá ọlọ́run ó ti kú lẹ́lẹ́dàá òkú bàbá mi bàbá mi máa fìyà jẹ yín lágbára ọlọ́run kí ló dé tẹ fún tẹfẹ fún mi gbẹ náà ṣé mo ní kẹ má ṣe ya yẹn yìí ta ló ràn yín sí ìyá ṣé ẹbí mi ẹbí mi jẹ ìràn yín lówó ni ẹ̀yin ò lè ẹ tún fẹ́ jogún ọmọ ọlọ́mọ tó bímọ ẹlẹ́dàá ọmọ yẹn máa ṣépè fún yín ẹlẹ́dàá yẹn máa fìyà jẹ yín ọjọ́ tí yẹn ẹ̀dẹ́jẹ̀ lé lórí tó bí ó máa. fún ọmọ ọmọ mi ẹ ò yìnbọn síta o sọ pé òun ajọ́ sísọ fún un báàjì ẹ̀yin ò lè ìrọ̀kìrọ̀ ò lè ò lè wọ́n máa pariwo yín síta gbogbo ìfún òfin fún yíyá ìyẹn ti tó ẹ tún gba ṣẹpẹtẹ rẹ gbọlẹ gbà lọ ẹ lọ rojọ́ olórí burúkú yẹn ẹ lọ rojọ́ ẹ sira yín lẹ́yìn ṣé tó tẹ ká máa rọ nìyẹn ọmọ tó yẹ kẹ́ ní kan lọ sí kí lẹ fẹ́ kí lẹ fẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ jọ sísọ fún báàjì ó sì nǹkan tó fẹ́ mú lára tó bá bí ire wọ́n fún yín three days ẹ má lọ ṣe tẹ́fẹ́ ṣe ẹ máa rí ìrọ̀wọ́ ẹ máa wo fíìmù ó tún parọ́ mọ́ lọ́ọ̀yà ó ní èmi àti ọmọ òun àwa lọ fọwọ́ ẹ̀ tó bá ṣe pé bó ṣe rí ìyàn ọlọ́run ò ní gbèjà mi ṣùgbọ́n tó bá ṣe bó ṣe rí ọlọ́run máa gbèjà mi ó máa gbèjà ìyàwó ọmọ ẹ̀ ó máa gbèjà ìyáàmù ìyáàmù wà níṣẹ́ lọ́rùn ìyá kan náà ló bí wọ́ ẹ̀jẹ̀ fogun mọ́ yàwó sí fogun mọ́ mọ́ ẹni ogun pa níbo lẹ́sìn tó gùn wọ́n gbogbo ìrẹ́ máa ìwọ náà ní kí n gbé bíbélì kò ṣe ọmọ títò ẹ wá fojú ọmọ mi ráre ẹ fojú tèmi náà ráre ọlọ́run máa ṣe ìdájọ́ yín ìdájọ́ tó gbóná ọlọ́run máa ṣe fún yín lórí pé ẹsẹ̀ ẹ ń kúrò mi ọkàn mi torí èmi ni mo bí ọmọ mi ṣé jòsù béèrè lọ́wọ́ jòsì bóyá ẹ̀gbọ́n ẹni bóyá àbúrò ẹni béèrè lọ́wọ́ ẹ pé oṣù mélòó ni. ìyáálé mi ẹjọ èmi nìkan ni mo máa ń pè bẹ́ẹ̀ heartbeat mi ni ẹ má bàa mi pè bẹ́ẹ̀ yẹn jòsì is my love mi ò mọ̀ ṣebí dáàdì lẹ máa ń pè tẹ́lẹ̀ ẹ má jí ẹ má jí orúkọ tèmi ń pè ẹ jẹ́ ká fi àlà sí àti ìyàwó àti ìyálé àti ìyàwó kékeré ẹ jẹ́ ká fa èmi lèmi dáàdì sìn èmi ni mo fún ní pet name Josie my Anna Josie my lover wá ìtẹ́ máa tún máa bá mi pè lórúkọ tèmi pè ṣèbó lórúkọ tí ẹ̀ ń pè tẹ́lẹ̀ mi ò láìkí ẹ̀ ẹ ṣe máa ń jí orúkọ lọ́ọ̀fù èèyàn mọ́ tiyín báyìí ẹ̀ẹ́dẹ̀ lórúkọ titi yín ìyálé mi I don't like it I don't like it. I don't like it ìwo ni jòsí jòsí jòsí mi ní pè bẹ́ẹ̀ màmá orúkọ mi ti orúkọ mi ti màmá pè why tẹ máa jẹ́ orúkọ love mi. nǹkan ló ni Mohbad ẹ máa ṣẹ̀ṣẹ̀ ẹ máa ṣẹlẹ̀ yà sí ẹ mú fún yín three days mo sì pé gbogbo àwọn tó yẹ kí n pè ìyàwó ẹ ní láìsí àti sí ṣùgbọ́n ọ̀rọ̀ ní pé kọ́ máa sí ẹ̀yin lẹ́ fún yín power òun dẹ̀ ń bọ́ studio ó ṣorin ó kọrin àròfọ́mù ẹ̀ ó rí àròkẹ́ ẹ̀kọ́ kan fún un ó ń kọ́ fọmọ ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí Mohbad ṣe lórí ẹ̀ ṣé Mohbad sá kúrò nílé ni. ta ló sọ fún ẹ zbest mo ní mayana mayana ní north magana mayana josi mayana agbábíkà. ten years ẹ̀mọ̀yà tó jẹ́ tó bá ṣe yí pé ìwọ ó jẹ́ ń gbélé ẹ̀yà alábòsí àbòsí máa bá ẹ o ó dẹ̀ mọ́ nǹkan tó ń gbélé ẹ̀yà ó rojọ́ fún ẹ ó dẹ̀ ń gbọ́ ó dẹ̀ ń gbà o ò dẹ̀ béèrè àgbà òṣì agbọ́jọ́ ẹnìkan dá àgbà òṣì. ibi tí voice post parí sí nìyẹn ibi tá a ti àti tún rìn gbèrègbèrè tiwa káàkiri online náà lánàá ìyá tó bí mú ìwá náà ìyẹmọ ìyá tó wà lu agogo wèrè yẹn ń gbà yẹn ọmọ ìyá tó wà lu agogo wèrè yẹn ń gbà yẹn tó wá lu agogo wèrè yẹn tí gbogbo èèyàn ní ìtàlélé tó wá lu agogo tó wá lu agogo tó wá lu agogo. ìyá mú ìwà yẹn ni now ibi tá a bá táwọn aṣáà ti rìn gbèrègbèrègbèrègbèrè wa a bá rí lọ́dọ̀ búkì lánàá kẹ wá wo bí ayé búkì ṣe bàjẹ́ tó. káàkiri mo sèèbù ẹ̀gàn lánàá. mo ń bọ̀ ọ́. gbogbo voice note yẹn náà lè máa gbọ́ mo ń bọ̀ mo try láti gádà àwọn kọ̀ọ̀kan bí báyìí ni ẹ jẹ́ ká gbọ́. tọ́ba. Ah, má lè ẹni sẹ́lẹ̀ wà. ok má wọ à ń gbọ́ yẹn à ń gbọ́ yẹn má wọ yẹn. mọ́mí ẹ jọ́ ah, mà mo fẹ́ yẹ kọ́kọ́ bá wa mo bọ̀ mà mo fẹ́ yẹ kọ́kọ́ bá wa ẹ bá mi introduce ara yín mà. èmi ni ọlá jésù ń ṣe é àwọn òwe ló ń ṣáùtì àbólórí burúkú ni kí n kankan ó níbẹ̀ yẹn ṣé gbogbo yín kan nǹkan tó sọ ẹ ó dàn mí ẹ ó dàn mọ́ mi ṣe gbọ́ nǹkan tó sọ ariwo kan wà ń bẹ̀ yẹn ni so kò jẹ́ kán gbọ́ dáadáa eh. <laughs> Eh, nǹkan kan ó lẹ́gbẹ̀ẹ́ yín tí n bá ti bèrè nǹkan lọ́wọ́ yẹn máa dá mi lóhùn ṣé ń gbọ́ nǹkan tó sọ. Eh? mọ́mí ẹ̀yin kọ́ o ò lọ máa ah, mọ́mí ẹ̀yin kọ́ mo bá wí àwọn tí mo ń play nǹkan fún ni mo ń béèrè pé ṣọ́ ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ ẹ dá mi ló ẹ̀yin ti tiktok àti facebook ṣẹ́ ń gbọ́ nǹkan tó ń sọ i have to confirm àkànlé má sọ̀rọ̀ ok mọ́mí ló ń gbọ́ yín bóyá mọ́mí ẹ bá mi introduce ara yín lẹ́ẹ̀kan sí ma. bá mi gbẹ́ pà mí lórí ibẹ̀ yẹn. ta ló gbẹ́ pà mí. alọ́gbà ok mọ́mí báwo lẹ ṣe jẹ́ báwo lẹ ṣe jẹ́ sí dádì Mohbad. àbúrò mi àbúrò mi ni ẹni tó bí tẹ̀lé mi ni. ẹni tó bí tẹ̀lé yìí ni bàbá Mohbad. mọ́mí ṣe gbé fún ṣe mọ́mí wọn mọ́mí ṣe gbé fún òun yẹn ṣe tì ní. dádì dà etí yín ó ń kan fóònù yẹn ẹ ní spíkà kò sí oh, spíkà yẹn etí yín kan fóònù yẹn tó ń dún pàápàá. spíkà wà ń bẹ spíkà yẹn kò dé náà dáadáa. ok ẹ má wọrí mọ́mì ẹ má wọrí mo fẹ́ sẹ́ẹ̀ sí mọ́mì báwo lẹ ṣe jẹ́ sí dádì Mohbad mà. àbúrò tàbí tẹ̀lé mi nìyẹn. so ìyá kan náà bàbá kan náà ló bí yín mà. bẹ́ẹ̀ni. ok so kí ló wá dé gbogbo ìgbà tọ́wọ́ Mohbad ṣẹlẹ̀ àgbúrò yìí kí ló ṣẹlẹ̀ èmi kò bí dáàdi Mohbad ò lẹ́bí ní Èkó ni kí ló ṣẹlẹ̀. àwọn ọ̀ṣẹ́ wọ́n kò lẹ́bí lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n ẹ̀kan ti sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀kan ó bá ó bá wọn sọ̀rọ̀ ní Ghana disco wọ́n ní pé à ń tà yẹn nìyẹn òun ló bá wọn sọ̀rọ̀ ó gbà yẹn. ẹ̀gbọ́n ta ni ẹ̀gbọ́n ta ni ẹ̀gbọ́n bàbá Mohbad. kálẹ̀ nínà. ìyẹn ni wòlíì. wọ́n mẹ́ta wọn nàmbà. ẹ̀gbọ́n ẹ̀ ti sọ̀rọ̀ ìyẹn ni bàbá Mohbad kò lórúkọ ni tí ó bá bí Mohbad kò lórúkọ àbí. kí ni ìtọ́jú o. dámi pálá rògì má jò bá wáyà tó ń jẹ́. anyway ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ now mọ́mì ṣé ẹ súnmọ́ àwọn bàbá Mohbad dáadáa ẹ súnmọ́ gbogbo fámìlì wọn dáadáa mà. so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ mọ̀ sí. mo ṣe mọ̀ pé àjọ pé oníkàlùkù wà láyé àwọn ó gbà láyé ara wọn ok mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín mà èyí tẹ́ bá lè dáhùn kẹ́ sọ pé lè dáhùn ẹ̀ mà um, kí lẹ ṣe mọ̀ ya Mohbad one twenty mi one twenty mi ìyá Mohbad ṣe mọ̀ dáadáa ìgbà tó wà pẹ̀lú bàbá Mohbad. ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ ni. ṣe lè bá wa tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tẹ́ mọ̀ nípa wọn nígbà kan tẹ́ mọ̀ wọ́n yẹn mà because woman yẹn ìyá Mohbad Bukky moro rò bó ní àwọn babaláwo ni àwọn Mohbad ní ìyá Mohbad gbọlọ́dẹ́ tẹ́gbọ́n bàbá mubad wá sọ pé ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ ni olórí burúkú. parọ́ gan káàkiri ó ń ṣépè fún bàbá yẹn ó ń àtàkì bàbá gan nǹkan tí mo sọ pé mo fẹ́ bá yín sọ̀rọ̀ gangan nìyẹn ó ó parọ́ nǹkan tí bàbá yẹn ò ṣe mọ́ ó pè lóye ó lóun ò ṣe nǹkan kan ó dédé lóun jáde ó ṣàti parọ́ oríṣiríṣi ìmọ̀ fẹ́ tó wá sọ. mi ò rí ẹni lórí tiktok mọ́ o mi ò rí kọ́mẹ̀ntì mi ò rí kankan o. ó ara ẹ̀ ló kẹ́rù jáde. kí ló dé tó fi kẹ́rù jáde. Eh, wọ́n ti ó ti pẹ́ sí ọkọ̀ ẹ̀ máa ti sọ pé òun sọ̀tún ẹ̀sìn. bọ́lá dàbí pé ọmọbìnrin yìí fi nǹkan mí pẹ̀lú ẹ máa gbọ́ sórí yẹn o nígbà tó fi wúmà yẹn yẹn ní òun ò bá wọn gbé òun ò mọ̀ kankan pa o. Búkì wá béèrè lọ́wọ́ ìyá yẹn pé kí ló mọ̀ ń pa wọn rárá fúnra ara ìyá Mohbad ló kẹ́rù ẹ̀ jáde o pé ó ti gbẹ́ pé ọkọ ẹ̀ sọ pé ó ti pẹ́ tóun ti suspect ẹ̀ ẹ̀ máa gbọ́rọ̀ o. Mm-hmm. tó jáde ìgbà tó máa yá nígbà yẹn wọ́n ta bèrè pé ìyàwó ẹ̀kọ́ ló wá ní pé ìgbà bọ́lá báyìí ló ṣẹlẹ̀ pé àwọn kan wọ́n fẹ́ lọ sílẹ̀ wọ́n fẹ́ lọ báyọ̀ ṣe nǹkan níbì kan pé àwọn èèyàn tó jọ lọ gbogbo àwọn yẹn dé ìyàwó tòun nǹkan ní òsì thank god wípé gbogbo fídíò ìbúkì ló ń gbé fún wa ó ti back up claim wa wípé ìyá bàbá Mohbad kan ló ní Mohbad ìyá Mohbad ń ṣe àgbèrè ìyá bàbá náà rẹ̀ sí lóun kọ́ lónìí àwọn aláìkìlú fídíò yìí ṣọmọ wípé ó help wá láti mọ̀ pé bàbá Mohbad kọ́ ló ní ọmọ òun ni Bíkì tún béèrè pé ṣó lọ ṣàgbèrè wọn níbẹ̀ ni pé bàbá Mohbad ní òun ti suspect yẹ ó wà dàrú ẹ̀ síta ẹ rí i pé ọpẹ́ ló yẹ wá báyìí. ilẹ̀ ni àtúnyẹ̀ tí wàá tún sí ọkọ̀ ẹ̀ lọ́wọ́ òkú ilé mi wọ̀ jẹ́ sísè kó lè mú wọ̀. so kò ṣe pé bàbá ló lè jáde. ó ṣe pé bàbá ló lè jáde nù fúnra rẹ̀ ló kẹ́rù ẹ̀ tó lọ. ok ṣe lè bá wa sọ díẹ̀ ìgbà tí ìgbà tí. another version of the story Chikudi sọ̀rọ̀ o ṣe ti rí pé story wọn ti pọ̀ ìyá yẹn ti kọ́kọ́ sọ pé òun ò bá wọn gbé òun ò mọ ìyá Mohbad tó lọ́rọ̀ ní òun lọ gbóúnjẹ fún yàn bàbá Mohbad yọ àdásó òun ó nà òun ó léwu jáde àwọn ará àdúgbò kọ́ lọ bèrè ní aboru bí táwọn ń gbé tẹ́lẹ̀ wípé àwọn lọ́ máa ṣọ̀fóun ní mọ́ṣáláṣí táwọn èèyàn ní kóun kẹ́rù òun má yìí máa pa òun ọ̀tọ̀ nìkan tí à ń sọ ẹ ṣáà dá fámìlì wọn rú sí dáadáa. ó bí Mohbad tó ṣe yẹn ó tó ọmọ ọdún mélòó tí Mohbad wà tó fi kó ẹrù ẹ̀ tó fi lọ. Ah. nínú ìgbà yẹn mo tó bá dá màmá níbi ọmọ ọdún méje nǹkan bí ọmọ ọdún méje. báwo ni bàbá wa ṣe báwo ni bàbá wa ṣe survive láti tọ́jú àwọn ọmọ yẹn. can imagine. o sọ pé báwo ni bàbá Mohbad ṣe survive láti tọ́jú àwọn ọmọ ṣẹ́ni tó fẹ́ yàwó mi obìnrin mi ló bá tọ́jú àwọn ọmọ èwo ni kílẹ̀ ń try láti portray to the public ìyá ní ọmọ ògùn ti fẹ́ pé twelve years tẹ bá dẹ̀ twelve plus ten years tí mo bá dùtú lóhùn orí mọ́mì that is twenty two years ṣẹ́ni wípé kò possible kó sọ wípé ten years àná sí mọ́mí tí mo bá dìde wà mí twenty three years nígbà tí twenty two years nígbà tí yẹn padà wá tó fi bímọ ẹ̀yin náà ẹ̀ka kò ní sọ wípé ten years tó bá dọ̀la ń sọ wọ́n lè ní fifteen years nìyí ẹ̀ fífi lẹ̀ ọmọ seven years ti tó tọ́jú ara ẹ̀ náà kì í ṣe bébì mo rò bẹ́ẹ̀ olórí burúkú Bukky Jesse ní ó gbélẹ̀ láti kékeré ó sá lọ ni kò tiẹ̀ tọ́jú ẹ̀ rárá àti sòṣe ìyá yẹn fẹ́ dúró tó àwọn ọmọ ẹ̀ jò sí ni ò jẹ́ kó tó àwọn ọmọ ẹ̀. ọ̀rùn kan tí Bukky ṣe ó fẹ́ bá kọ̀pì ìlú ẹ̀ irọ́ tó ti ń pa Mohbad was twelve years bá wo ah, fóònù yẹn ni mò ń lò òun kí lọ wá lọ́nláìn èmi tábúrò ìyá Mohbad ti sọ̀rọ̀ pé twelve years ni Mohbad wà tẹ́gbọ́n òun fi kúrò lé twelve years pé blessing difference tó wà lára blessing àti Mohbad ò tó two years or three years tẹ́ bá gbọ́ sórí ti ìyá Mohbad sọ̀rọ̀ olóhùn gbé blessing dání lọ sọ pé òun máa lóyún kan kóun máa ṣe olóhùn rẹ̀ mọ̀ pé òun lóyún ìbàdí yẹn. Bùsí òbí please listen to yeye oge kí ni mo fẹ́ listen sí yeye oge fún n tó bá sọ bẹ́ẹ̀ ni kò sọ má sọ fún pé kí n lọ listen tó bá fẹ́ jẹ́ ká mọ̀ ni kò jẹ́ ká mọ̀ táìpù ẹ̀ síbi ó ṣàlọ́wọ́ kí ni ìyàtọ̀ gbogbo wọn orúkọ nǹkan ni gbogbo wọn kí fẹ́ lọ ní sìnbẹ̀ fún analysis táwọn agbọ́ta dẹ̀ lè fi ọpọlọ sí lélẹ̀. twelve plus ten that is twenty-two years that was uh, time tí Mohbad padà nìyẹn time tí Wùnmí lóyún tó fẹ́ ṣe wedding. ẹ calculate ẹ nà agbóyún fún nine months gbàtí Mohbad minus and plus kò lè jọmọ seven years gbàtí yẹ máa lọ. Eh, don't mind that person kí ni mo fẹ́ lọ you fún say ká ṣe say dẹ̀ ṣe ìjẹ́ka mọ̀ ṣé ẹ wà bá oge wọ́n Mohbad story story lọ́wọ́ Yeyoge when I can actually use my phone and call ẹ gbọ́ kí ni story ẹ tó lọ́rọ̀ lọ́wọ́ sí. òun àlọ́ kọ̀ gáì káàkiri òun àlọ́ òun àlọ́ kọ̀ wọn. èmi ni mi bá bàbá kó bá. òun àlọ́ kọ̀ wọn fẹ́mi tẹ̀ dánwò fún mi. ńgbà tèmi dọmọlẹ ìtọ́dọmọlẹ fẹ́mi lọ́jọ́ sí ṣé mi kàn mò ń kó. àbáwọn ọkùnrin tí wọ́n ní ọmọ kókó gan lọ́wọ́ tíyàwó wọn kú ńkọ́ lórí yìí ti dàrú ìyẹn wá jẹ́ bíi bíi di pé ọmọ seven years àtọmọ bíi eight or nine years wà lọ́wọ́ ẹ̀ let's say seven and nine ìyẹn ni òun fúnra ẹ̀ ló ń kó wọn kiri eh, ìkókó ni wọ́n tó ń fún wọn lọ́yàn mu bẹ́ẹ̀ náà ni bàbá Mohbad ni ah mo pọ́n Mohbad tó fi pọ́n ọmọ ọdún mẹ́wàá ni ẹ̀kọ́ ń purọ́ fúnra yín olòṣì ní gbogbo yín ṣé Mohbad tó ti ń kiri kó ló kiri lẹ́sọ̀ pé ń kó wọn káàkiri ẹ wá lọ wo ẹ eh, Mr. Kini àwọn ọmọ kókó níyàwó ẹ̀ kó lẹ̀ ìkan bíi three ìkan bíi five ìkan bíi one ló kú ó ń dá kó wọn ni ó máa kó wọn sọ́dọ̀ mi gbà yẹn alájẹ ẹgbẹ́ bá mi wọ̀ mo fẹ́ lọ ṣiṣẹ́ èmi àtẹ́mi ò dẹ̀ níbí lọ ẹ jókòó táwọn ọmọ yẹn bá ti bàyà kó bisikíìtì ó yá ẹ̀sùn wọ́n á sùn tí bàbá wọn máa fi dé àdámá kìnnìkan kìnnìkan tí mo fi kúrò ládùúgbò yẹn mo máa bà wò ó máa wẹ̀ fún wọn ó máa gbé kan lọ skul tó bá dé á lọ gbé wọn padà hàn ah, alájẹ ṣé mà kí wọn máa ní ẹ má wọrí mo ti fún wọn lóúnjẹ kí lè àwọn ah, ah, túra búrẹ́dì wà ẹ má máa nú búrẹ́dì máa wọn mọ yín nínú. mánu yẹn ò sunkún fún anybody wípé ìyàwó òun kú hmm? kò sunkún fún anybody bùkátà ọkùnrin ló lọ ọmọ it is your responsibility tí kò bá lè kó wọn kiri kó lọ dàmọ́ sí motherless orí ti dàrú. ọ̀nà ìsìn máa pọ̀ jù fún ẹ ó dàbí wípé àwọn ọmọ ní tó kù àwọn ọmọ sílẹ̀ ìgbà tí òde ti pé àjọ ń gbé àjọ gbé oníkàlùkù ló wà láàyè tiẹ̀ ibi tó ń gbé tẹ́lẹ̀ gan-an nígbà tí lálọ́dún ń ṣe wàhálà fọ́fọ́ sanwó àti ìtọ́jà tó jẹ gbèsè nígbà yẹn owó kó fọ́fọ́ òun máa kó lọ sí orí ilẹ̀ òun ní ìgbọ̀nà ìjẹ́dẹ́ lọ fún òun fẹ́ kó lọ sí ọ̀dọ̀ òun gbàtó ń kó lọ ó kó àwọn ọmọ yẹn wá sọ́dọ̀ mi wọ́n parí skul wọn ìyẹn Mohbad àtẹ̀gbọ́n ẹ̀ gbàtó parí exam wọn ó gba ìjà ìjẹbẹ wọn lọ orí bẹ̀ nìyẹn ilẹ̀ ló dẹ̀ ti wà ọ̀nà kó tó di pé ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀. Hmm báwo ṣé bàbá Mohbad àtàwọn ọmọ ẹ̀ wọ́n close ṣé wọ́n close mọ́ mi. ẹ máa gbọ́ síbí question ṣé èmi kò wọ́n ṣe ní close. ẹ̀yẹ má gbèsè yìí nítorí pé ó ń ṣe bí òbí ẹ̀yìn òwò màkà ọmọ kan káàkiri tó bá lọ sí ibi tó ti jẹ kápẹ́tẹ̀ ó fún wọn lọ ni wọ́n ti ń lọ ni àwọn àtàwọn ọmọdé yẹn gbọ́dọ̀ ìgbẹ́gbẹ́ tẹ̀ àtẹ̀jẹ̀ pé ìdílé tó ń kọ́ àwọn ìlú àti ìlú àwọn oníwé tó ti wọ́n sílẹ̀ pé fún òbí àbá fún wọn fi rí o. nígbà yẹn o kó tó di fún ìṣẹ̀lẹ̀ yẹn ẹ wá ṣẹlẹ̀. ṣé ìgbà tó padà sínú ayé Mohbad ṣẹ́yìn mọ̀gbà yẹn ìgbà tí ìyá Mohbad padà sínú ayé Mohbad ṣẹ́ mọ̀gbà yẹn mà mi mi ò ti sọ ń gbọ́ yéjò sí òfẹ́ yàwó mi ní sẹ́wọ̀n bímọ fún yín ìwé ìjọba ní obìnrin lọ fọkọ mi ṣé yàwó jòsí ò fẹ́ yàwó mẹ́ta mẹ́rin lẹ́yìn ẹ̀ ni ìyá Mohbad fọkọ kan jòsí ti fẹ́ yàwó bíi mẹ́rin àbí mẹ́ta lẹ́yìn ẹ̀ kílẹ̀ mi kò lọ fọkọ mi lóò bìkọ́sì kò fábùrò yín mọ́ kó wá dúró hmm, ẹ̀pà yìí dẹ̀dùn ó gbẹ dáadáa ẹ̀wò ó jẹ́ ìfi láyín lójú jẹ́yìn ti jẹ̀ pàdé nù ẹ wo bó ṣe tóbi kọ̀mọ̀kọ̀mọ̀ ó dùn ó gbẹ ọmọ yẹn gùdù olórí burúkú lẹ́yìn èèyàn jòsífẹ́ ìyàwó bíi méjì mẹ́ta lẹ́yìn ìyá Mohbad ẹ ṣe sunkún gbọ́dọ̀ fọkọ a kó má fọkọ mi kó má bímọ síbòmí hm? ọmọ mélòó ni ìyá Mohbad bí síbòmí méjì jòsí ti bímọ bíi seven ẹ̀rí pé ló ṣì ní èwo ló mọ́ nínú gbogbo wọn but ẹ fẹ́ fi tọkùnrin lẹ̀ ẹ máa mú tobìnrin ayé yẹn ò yọlẹ̀ wọn fẹ́ra wọn mọ́ wọn fẹ́ra ẹ má bàa ṣí iye ọkàn tó bá fẹ́ ọmọ tó bá bí sọ́dọ̀ yín ni kẹ̀kà wọn fẹ́ra wọn mọ́. Jòsí ló lóun ò ṣe mọ́ tó fàdá lè kúrò lé àsìbá ṣe gbọ́ lẹ́nu ìyá Mohbad ó dẹ̀ máa move on ó dẹ̀ nú àwọn ọmọ òun wá ń bá òun kí Jòsí bọ́ta kó dìbọn kìrọ̀ yẹn because mi ò mọ̀ nǹkan tí Bukky fẹ́ gbà ń bẹ̀ ó fẹ́ tra.